أما بعد أيها الإخوة الكريم السلام عليكم ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́run atọ́rọ ìkẹ́ àti ìgbẹ̀ fún ọ̀nà lọ mẹ́rin pàṣẹwà tọrọ ìkẹ́ àti ìgbẹ̀ náà abẹ nínú àná kó fún ìkẹ́ àti ìgbẹ̀ náà kó fún kárí gbogbo àwọn sọ̀hábà ìnẹ́bí gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà nẹ́bí àwọn tí ń bẹ láyé àtàwọn tó ti lọ ọlọ́run fún kí wọ́n ti bẹ̀ náà kárí ẹ̀kọ́ kan wa. àjẹmọ́ ẹ̀ mo fi àsìkò yìí torí pé a níbi lọ ní gbogbo wa màá gbogbo kíkì ní pátápátá màá tó sí ọ̀nà méjì ìgbà bó ti lè fi fẹ́ tó sí ọ̀nà méjì tó mo gbọ́dọ̀ kí àwọn ọba wa ti máa ń bẹ̀rẹ̀ wọ́n ń bẹ ní àyè ọlọ́run bá ń dúró sí ọlọ́run ọlọ́run bá ń dúró sí ọlọ́run ọlọ́run mọ́jẹ sọnù ọlọ́run mọ́jẹ sọnù iṣẹ́ ńlá ní ìbẹ̀ lọ́rùn mi àwùjọ tí yẹn bá wà ní ìrántí fáwọn èèyàn jọ báyìí kí n tún wá wí báyìí tó tún wá jẹ́ kúrò àwọn èèyàn báyìí la tún wá ń kó jọ bá èèyàn báyìí ibi tóbi ń wà tọkùn yín wà à iṣẹ́ ńlá ni o ọlọ́mọ bá ń dúró sí i wọ́n jẹ́ ṣiṣẹ́ ọlọ́run láṣẹ́rù ọ̀dọ̀ tó wọ́n jẹ́ sí i. wọ́n á fi bẹ́ẹ̀ náà mo fi pé gan bàbá bàbá nínú mọ́ṣáláṣí ẹ ti ń rí i darí ẹ ti ń mọ̀ ṣe àní mọ̀ ṣe má ọlọ́mọdé ò lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìtì rí bàbá wa fìjàgbé bàbá wa fìjàgbé bàbá wa kan wà tó ń jẹ́ fìjàgbé ọjọ́ kan ní ìgbà kan tí mo wáyé adílé àwọn fìyàrí ọba ti tán ayára wọn ah, gbogbo yín bàbá bàbá tẹ́ ń bẹ jòkó ah, mo kí yín ọlọ́mọdé ọ̀rọ̀ yín bàbá aládèjọ bàbá alápọ̀tún mi àtàwọn bàbá bàbá níjòkó ọlọ́pàá ń dúró lẹ́yìn kọ̀ọ̀kan yín lẹ́yìn wá gbà náà mo kí gbogbo ẹ̀yin ti ń bá a bọ̀ láti àsìkò tó yẹ kí ẹ tó fi nira ń sàárì tí yẹ kí ẹ tún òwe kí ẹ tó fi sinmi sinmi lọ́jọ́ sinmi lọ́jọ́ àwọn elédè náà pẹ̀lú ẹjọ́ sinmi ọlọ́run sinmi lẹ́sàn-án dáadáa wá jẹ́ bá mi tó ti lérè tí obìnrin bá ń ṣe wàhálà èyí tó mi máa ń fẹ́ jùkú jẹ́ èrè òun oní àlọ́mọ ọlọ́njẹ́ jèrè ọmọ àwọn ọkùnrin náà ọlọ́njẹ́ wọn ló jèrè ọmọ o mùtàtàrà bẹ́ẹ̀ náà mo fi gbogbo àwọn alábàárìn mi náà lọ́rẹ̀ẹ́ lábúrò ní gbogbo ẹ̀ lẹ́gbọ̀n ọlọ́mọba ń dúkẹ́ nìkọ̀ọ̀kan yìí. jẹ̀máà àdúrà nìkọ̀ọ̀kan wọn lọ́njọ́ gbà láṣàrò wàdà wọjà ilẹ̀ rìlẹ̀. in tí wọ́n ní ká bí bára wa sọ̀rọ̀ wọ́n ní ìtọ́jú ìtọ́jú ọmọ aláìníyàá òpó aláìní àti gbogbo èèyàn tá bá ń pè ní vulnerable láyé ìhàwó ní Islam kọtù jẹ̀máà lálẹ́ ìní gbara ẹni lásìkò tá máa ń sọ pé ìtọ́jú. E táà ń sọ̀rọ̀ nípa yí pé kí a tọ́jú nǹkan most especially yẹn bíi tiwa ìyẹn á jẹ́ ká mọ ìwúlò tí a ń pè ní Islam Islam ò ṣe ẹ̀sìn kírun gbààwẹ̀ lọ hajj lásán jàmáà ẹ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run. nínú ẹni tó bá wo scope islam dáadáa a rí pé islam tún kọ́ wa ní táǹpẹ̀ ní humanitarian ìjọmọnìyàn torí pé tí ó tọ́jú gbogbo tí wọ́n ní ká wá sọ̀rọ̀ ń pẹ̀ lónìí tí ìjọmọnìyàn bá ti sí lára ẹ̀ tí ò lè ronú pé ti bí èèyàn náà lágbájá kò sí tẹ́ bá sọ lónìí tí ó gbọ́. islam wa jẹ́ ẹ̀sìn tó jẹ́ pé yóò jẹ́ agbọ́yé pé bí seri ṣe rí náà lágbájá ṣe rí inna akramakum inda Allahi atqakum ẹni tó lápọ̀nlé jù lọ́dọ̀ ọlọ́run gbogbo wa náà tí yóò sójú ni ọlọ́run nìkan ló yé káwá bọ́ sínú tó sọ̀rọ̀ nípa táǹkì ní humanitarian ìjọ́mọ̀nìyàn ọlọ́run bá dẹ́gbẹ́ra tó ní sọ́ọ̀tù bá kọ́ra àyà one seventy seven ọlọ́run ní lẹ́yìn ń tu wá lulu ojú hàkùn kí bẹ́ẹ̀ lọ́ọ́ ṣeré kí wà rẹ̀ lẹ́yìn bóòlù ليس البر أن تولوا وجوهكم قبل المشرق المغرب ولكن البر nínú Quran two past one seventy seven Ibn Abbas táàmà sí hadaru lè ṣùgbọ́n àfa mufasiru ní umma anabu Muhammad sọ̀rọ̀ báyìí ó ní túmọ̀ rẹ̀ ní pé ليس البر أن تصلوا ولا تعمل bí yẹn bá ń kírun tí ń forí kanlẹ̀ tí ń forí kanlẹ̀ wàlà táìlẹ̀ tí ò wá sí maniṣẹ́rì àti láàánú àwọn èèyàn bíi tiẹ̀ lójú kò tí ì di mùsùlùmí. kí wàá ṣe mùsùlùmí nìkan ọlọ́run sọ̀rọ̀ kí bẹ́ẹ̀ la lè má ṣe kí wà lè má bìrì. wọ́n ní àyà yìí tẹ́ẹ̀tẹ́lẹ̀ ṣáàmù là ń dojúkọ àtẹ̀yìn tẹ́ ẹ lọ pé sáàmù náà lẹ́sùn máa dojú kọ wàlúmọ́gírìbì àtẹ̀yìn lárúbáwá náà tẹ̀yà gbélé lárúbáwá kàbá náà lẹ́ dojú kọ bẹ́ẹ̀ bá ń dojú kọ kí ní tẹ̀sí àlá àlá láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ̀ ń kírun àánú ọmọ ẹ̀yà yín ò wá sí lójú yín ẹ̀ tí ìdí mùsùlùmí kọ̀m̀pìlìtì jẹ̀mọ́ ẹ̀ ibẹ̀ lẹ́ẹ̀tì wá rí pé ibi tí nǹkan ti bọ́ mọ́ wa lọ́wọ́ kódà ẹ̀ máa rí yẹn omi àánú ti pọ̀ ti kà ló kú tómi àánú tèyàn bí ilé fọ́ èyàn wá jẹ́ mùsùlùmí mọ́nù tí omi àánú gbogbo èyàn bá ń fọ́ omi ojú àánú mùsùlùmí ò gbọ́dọ̀ omi ojú àánú ti kà gbogbo rẹ̀ lójú àánú gbogbo àlójú mùsùlùmí wàlẹ̀ anábàá ó wá ní alọ́ọ̀hìnúùnì alọ́ọ̀hìnúùnì yorùhẹ́mùhùmù rọ̀hìmẹ́n alọ́ọ̀hìnúùnì yorùhẹ́mùhùmù rọ̀hìmẹ́n àwọn tí wọ́n bá máa ń ṣàánú wọ́n láàánú lójú ẹni ìkẹ́ni wọ́n yorùhẹ́mùhùmù ẹ ń máa ń sàánú ọlọ́run ó máa sàánú tiẹ̀ náà anabi wa sọ délẹ̀ pé irú hẹ́mu máa ń filẹ̀ áwò yẹ̀rù gbogbo ẹtí ẹtí gbogbo ntọ́lọ́n bá dá sórí ilẹ̀ pàápàá yẹ́nyẹ́ ẹ máa sàánú máa fi ibi táàánú ti máa ń wá tó yẹ kó ké ní ti máa ń wá ọlọ́run sàánú ti yín náà jẹ́ láàfin mọ bí àánú ọlọ́run ṣe tóbi tó ọlọ́run àkó mọ jowó ẹ bá ń sànú wọ́n ní lálùkẹ́ àmọ́ àwọn kan wà wọ́n mọ̀ pé ní ashabul a'raf ashabul a'raf ọlọ́mọdé àwọn àánú wọn o àwọn tí wọ́n kárí pé suratul a'raf fún bẹ́ẹ̀ kan ní jẹ́ àwọn sọ́mbìrì ọkọ wọn ni pé àwọn tíṣẹ́ wọn ò ní kọ̀ǹkò àwọn àyùbá náà sọ pé olóòní wọn fún ọlọ́run náà ò ní gbà láàbọ̀ àwọn tíṣẹ́ wọn kù díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi pé wọn náà náà ti wá nù wọn nù náà náà gbóòórùn náà nígbà tí gbogbo ọmọ náà bá ti wọlé náà tó máa délẹ̀ wọ náà tán yóò tún wá kùn wọn lẹ̀ nínú wọn ẹni tí ó máa wá iṣẹ́ ẹyọ kan báyà wọn sọ pé ọlọ́run gba hundred òun á ní ninety nine point nine ẹ̀wọ̀n tí ń wá kí ninety nine point nine pọ́ǹtì ẹyọ kan tí wọ́n á wá kí wọn yóò àmọ́ ìdààmú wá kí wọn ẹlòmíì pọ́ǹtì tó ń wò ní ní ká sọ pé bẹ́ẹ̀ eighty five point kìíní kan. wọ́n wá nígbà tí máa ń dààmú sí tí ń dààmú sí ọlọ́sà àmọ́ kálukú wọn ràn ẹni tó wá títí pọ́ǹtì ọkàn tí ó fi pé yóò wá lọ sọ́dọ̀ ẹni títí tiẹ̀ kú bíi twenty five point tí ó fi pé tí wọ́n fi wà jẹ́ náà yóò fi àmọ́ àbó ọmọ ni ah wo ọmọ rí tó yẹ kó twenty five gan mo ti fẹ́ rí bóyá nínú twenty five tó kù tẹ́lẹ̀ wá kí kóhùn lẹ̀kú twenty six díẹ̀ fún ọlẹ́yọ kan nù seventy five tẹ́lẹ̀ ní o kó o fi kọ̀m̀pìtì jẹ́ kí wọ́n mọ ẹran sáré jẹ̀ nínú kémi tó ń ta. tó bá wá fún ẹni yẹn tátọ́ lọ́wọ́ tó bá gbélé wájú ọlọ́mọ ọlọ́mọ ti rí sẹ́kàn fún ó ti complete ó ti complete bó ló ṣe rí ijó tá a wà yíyẹ ìjọ tí yóò tó mọ́ pé yẹn lọ ti sẹ́ni mọ́ ẹnìkan ní títí ẹkú jẹ táìpù tí ó fi complete nígbà mo wá pẹ́jọ́ tí mo rò fún wa wò pé ó wúlẹ̀ lórí twenty five irú seventy five ti ń bẹ lọ́wọ́ òun yẹn kóun rẹ̀ tó yẹ ẹ̀ka wẹ́ẹ̀ kóun tó fún mi ó sàn ní kóun sànù mi wá fi gbélé lọ ọlọ́run wà ní ẹnìkan tún wà lọ́jọ́ òní tó tún lè sàánú ẹnìkan tún wà lọ́jọ́ tí òṣìṣẹ́ mọ́jọ́ tí dààmú wà tán kálukú yín dààmú kí ẹnìkan tún lè wà tí ó tún máa sàánú tó ní ó tún máa mélòó ń jẹ́ 25 bụ twenty five bò ó ti kú twenty six rẹ̀ mo ti fún lẹ́yọkàn ẹ̀ẹ́n ó ti láàánú lójú ó ti pé ìwò padà tó bá ń lójú ìǹjì tèmi lọ gbogbo twenty six tó ló jẹ. tẹ bá tẹ́tí ilé ilé lọ lébẹ̀ tó ti ń jíjẹ mọ́ tá a lè gbé lẹ̀ jẹ mọ́ tá a lè láàánú yẹn débẹ̀ tá a lè fi láti àdíwá ṣe sàárà síwájú ọlọ́run ambọ̀dìbọ̀ ti ti sàárà fún yìí sẹ̀kọ̀tọ̀ ní bá bẹ́ẹ̀ sàárà sọ́dọ̀ ọlọ́run ọ̀tọ̀ ní bá bẹ́ẹ̀ sàárà sọ́dọ̀ èèyàn láti àdókù ibù tá a lè fowó tábìbọ̀ kadà dé àbọ̀bọ̀ kan bẹ̀rù ojú rí káwọ̀ pé ah ẹjọ́ pé bí ń pa yín fẹ́yìn sí ni àwọn ń gbé àbí seventy naira ẹjọ́ pé bí ń pa yín ó dẹ̀ gbọ́ ọ̀dẹ̀ naira yìí ní kúkúrò wọ̀ tèmi nìyí yóò rìn tẹ̀ lójú rí sáànù wá débẹ̀ yẹn tí ò bá tí ì débi àti ìdí mùsùlùmí gidi tí ò bá tí ì débi káwọ̀ pé kóńgò kan ráìsì ló kù lé kóńgò kan ráìsì ah, tàbátì ní ká ní òde ju bí méje lọ yóò kú mẹ́ta ńlẹ̀ èyí náà lè jọ pé ẹni tẹ́fẹ́ fi ṣe tẹ́fẹ́ fi ṣe tààrí àti sínú. tí máa kó fún yín níta kí làwọn wà jẹ láàárọ̀ ọ̀la tá a tún máa ronú pé kí làá jẹ láàárọ̀ ọ̀la tá a gbà pé alẹ́ mọ́dé àárọ̀ yẹn. àbí jẹ̀mọ́ ẹ̀ ṣe ẹ wò báwa la pọ̀ sí wàrà wàtà lùwà nínú. anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó wá ní la tahqiranna min al-ma'ruf shay'an walaw an talqa akhaka ìwádìí lè dọ́là. ẹ má fojú kéré kankan nu sí olórí o ẹ má fojú kéré kankan nu sí olórí ẹ̀ ń tó gbówó lẹ̀ wọ́n náà fẹ́ ra táìsì mọ́tálásì àwọn fẹ́ kọ́ létọ̀ òun wá gbogbo owó lẹ̀ wọ́n wá ní ah, ẹjẹ́ àpò àgé mọ́tálásí náà wọ́n wá ní ọ̀rọ̀ ah, sí ládàá tí wọ́n lè tó tèmi látàkì ìrọ̀lẹ́ ẹ̀sẹ̀ máa ń iṣẹ́ tá a ṣe kọ́lọ́ lọ́wọ́ fẹ́ fi wọn ládá àníyàn tá a fi ṣe ni ẹlòmí ò fi one thousand naira lẹ̀ sójú ọ̀nà ọ̀tọ̀ náà ẹni tó fi ten naira ní oṣù gbàládà jùlọ ẹ níbo ni ẹni tó fi one thousand naira lẹ̀ nínú pọ́ọ̀sì rẹ̀ bíi five thousand twenty thousand one million ní bẹ́ẹ̀mbẹ́ ẹni tó wá fi ten naira lẹ̀ àti ta àti inú ilé àti bọ̀rọ̀ gbogbo tó nínú tó túnmọ̀ sí pé tó bá ní jù bá ń lọ yóò fi lẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹn tó ní jù bá ń lọ òwúlẹ̀ bí ilẹ̀ tán kò fi làjì gẹ́lẹ̀ kò fi ten percent ilẹ̀ ànábì wa ni ẹ má fojú kéré sí olóore gẹ̀ẹ́sán ẹ má fojú kéré ìgbà ẹ wo àǹgbálẹ̀ wa ni wọ́lẹ̀ àǹtẹ́lùkọ́ àkọ́ kàbíwájì lè sọ̀rọ̀ kódà ètò kéré jù nù sí olóore ni pé ìmọ̀ ẹlẹ́ni sínú sùnmí ẹgbẹ́ yìí kí ẹ̀mọ̀ ẹlẹ́ni sínú sùnmí kẹ́ẹ̀kàrí mùsùlùmí kẹwàá rẹ̀ ní àtàwọn àríkùn sàlámù àlẹ́kùn tí èsè sàlámù àlẹ́kùn ti sójà o àwọn obìnrin náà ní ti sójà wọn lọ́wọ́ o wọ́n kàn snọ́ọ̀bù èèyàn báyìí ẹ̀rù pé ah, àdóhùn jẹ́ èjé èèyàn wọ́n kàn snọ́ọ̀bù ẹ̀dà nù. Ah, alájà sí ń bì sàlámù àlẹ́kùn àlẹ́kùn sàlámù yàwọ̀ ẹni ẹgbẹ́ òní fẹ́ kí ọmọ kódà tó bá jẹ́ pé sí olóore tó kù tó máa ṣe ni pé ìsálámà sí yẹn pẹ̀lẹ́rìn ìwà ṣe tóbi ọmọ bú oyin tó mọ bú yín tọkùn ìkí o alájà alájà alájà ní agbẹ́rún àfẹ́yìn ájì sálámù aleikum gbogbo yín ni wà kóbóde tọkùn ọlọ́kùn irú èyí kọ́ o gbogbo mùsùlùmí ìkíra wa àdèkójú wa máa ti tù tí mùsùlùmí gbòó lè fẹ́ kírú ẹ̀ yóò tún fẹ́ tèmi yóò tún fẹ́ kí ọgbà alájà alájì tẹ bá kí alájì wàlọ́ọ̀hì inú yóò ẹ̀kẹ́ lómi ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ lọ́nkọ́ ọlọ́mọdé bá pàdé torí yóò máa lé jẹ̀mọ́ eléyìí gbogbo àwọn na tí anábà Muhammad sallallahu alaihi wasallam fún wa àwọn sàhábà tún béèrè níjọ́ kan wọ́n ya Rasulullah hal lana ya Rasulullah fil ẹ̀gbọ́ gbogbo wá àti ètò ìṣẹ́fún àwọn èèyàn èèyàn èèyàn àhálà ní ìfìlìbà ha ìmọ̀ àjẹrò títà bá tún ṣe dáadáa sí ẹranko náà sá tún gba dáadáa tá a bá ṣe dáadáa sí ẹranko ẹranko ẹ wo bí ẹranko ṣe useless tó lójú wa táwọn òpèsè báwa lára alẹ́lẹ́kù mọ́ alẹ́lẹ́gí mọ́ alẹ́lẹ́gbẹ́ mọ́ àwọn sùhábà tún wá béèrè débi pé títà bá ṣe dáadáa ṣe ń wúrẹ́ sẹ́ranko sá tún gba dáadáa. sallallahu alaihi wasallam jẹ̀mọ́ tẹ́ ẹ bá ti dáadáa sẹ́ran ọkọ ọlọ́wọ́ tó kọ́ ládàá lẹ̀ fún tẹ́ ẹ bá tún sàbúrú sẹ́ran ọkọ ọlọ́wọ́ tó kọ́ yà lẹ̀ fún tó bá tó wá lè mọ́ lọ́n tí ó sàn yẹn lẹ́sìn fún yẹn ti dáadáa sẹ́ran ọkọ èèyàn wá ń kọ́ ẹja má pẹ̀lú ìwé kan wá ń bẹ̀yìn nínú hadithu sahih ìwà lo hadith yẹn wá díhù méjì ní mọ́ ń gbà wá ọ̀nà méjì ní mọ́ ń ìkan máa ń wá ní pé ìmúra àtúnbàgì arábìnrin kan ń sì yẹn ni ikùn ò ní wá ní bàgì yù kò ní wá níwá kó ń sì yẹn ni ìwà ń wa fi bàtà rẹ̀ ó ti bomi ó mọ̀mí tán nígbà ó wá tán ó wá rí ajá yẹ́lẹ̀ lẹ́yìn tó ti wà tẹ́sì ó ti ní bùkátà tó ní. àánú wá gbé ẹwù kí sàánú tèèyàn mọ́ àánú ẹranko ó wá gbé wá òfé irú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe gẹ́bí tí mo fi bọ́ọ̀nù kànga tí mo fi mú mi irú ẹ̀ náà ní gbẹ ìtajẹ́ pé irú ti ń gbẹ ní òun ó yẹ kí omi mu mi ó wá omi wá bàtà rẹ̀ omi ó wá gbé májà yẹn ajá tí wọ́n ní ẹranko tọ́lọ̀ ní ẹmọ́ sì nù lé ẹnìkan wá tẹ ọlọ́wọ́n ní gbogbo ẹ̀ tó tẹ òun orí ìdúró dòmọ àlùjẹ náà. jẹ̀mọ́ tó a fi lè mẹ́nìkan kẹ ajá ajá tọ́lọ̀ ní ẹmọ́ sì tọ́lọ̀ sì ni yóò wà àlùjẹ náà èèyàn tá èèyàn lásán èèyàn wá ń kọ́ tá a bá tẹ̀ òun ìbò láwàá wọ̀ tá a bá tẹ̀ èèyàn ìbò láwàá wọ̀ tá a níbo mi ta fún wọ̀ ẹlòmíì díjú débi pé tí máa ń jẹun lọ bẹ́ẹ̀rẹ̀ àtọ̀lẹ̀ ntẹ́ mẹ̀pẹ́ lómi lánàá lójú nù o ẹran ó dùn wájú ẹ̀ báyìí yóò sì máa wò ó tó fi jálá ẹlọ́nu búrẹ́dì tó fi ewé ọ̀lẹ̀ yóò jẹ ẹran ó sì tún máa wò báyìí pé àbọ̀dá yìí ìyá ìyá irú ìdájú bù wò lẹ́nu yìí ṣé wàá rí bí tẹ́lómi wàá dájú dé ẹran òwà tó wá nígbà náà kó jẹ búrẹ́dì tán. ó jọ ọ̀lẹ̀ ewé ta ló yẹ kó tún gbéwé fún yóò tún jìnnú lẹ́nà yóò tún jùjọ́ tà <laughs> ẹ wo bí adájú dé tá àláàánú lójú dé ẹ̀ńtà àánú àánú ẹranko àtẹ̀yìn ó mọ̀ wà lára ẹ̀ olẹ́ntí ó máa jẹun mọ́ fún ìsúnmọ́ wò báyìí yóò sì fún náà kan pé má bínú ètí lágbára rè wọ́n kan ni ó láti ẹ̀kọ́ ọwọ́ kan ni ó láti yóò tún jábọ́ yóò tún gbogbo àlóò ní jẹ́bẹ̀ ni tata ń bọ ẹnkún yẹn ẹni tí ò láàánú ọmọ tó bí lójú ẹ̀yin òbí rẹ̀ àánú ọmọ mélòó lẹ́ni mọ́ àwọn ọkùnrin àánú ọmọ tá a bí mélòó lẹ́ni mọ́ a sunkún pa ọmọ tá a bí mọ́ nítorí pé wọ́n ń rìn fún rìn wọ́n ń ṣe tọ́lọ̀ ọ̀fẹ́ ẹni tí ò láàánú ọmọ tó bí lójú tó ní ó láàánú ẹranko nítorí àbílẹ̀ mú yẹn tí ò láàánú ọmọ tó bí kò lè láàánú ẹni tí ò bí obìnrin tó máa gba bẹ́ẹ̀ jáde tó sì gbọmọ yẹn tó lù títì ọmọ gba bẹ́ẹ̀ jáde ẹ wo ní bẹ́ẹ̀ sọ pé mi ò bímọ rí ẹni àbí ọmọ òtítẹ́ gba bẹ́ẹ̀ mi jáde lórí pé màá mọ bí phillips yẹn pọ̀ ẹ̀yìn ìyá rẹ̀ ẹ wo bí ọmọ òsì gba bẹ́ẹ̀ yẹn jáde kí wọ́n á gbé ọmọ yẹn kó sì lọ gbé ju títì sẹ́ni yẹn lé láàánú mọ́ ẹ máa rí ẹlòmíì ò máa sọ affirmatively pé ah wá kí n rábàláyé máa o gbogbo bàbá mi wà lọ́sítà máa sọ yẹn pé mi máa wo ilé ẹ̀yẹ bàbá mi kọ ìyá ìní bàbá àti ìyá máa ń lánàá ẹ̀ka lójúmọ́ mẹ́rin bá fẹ́ kú ó kú àwọn tó dúdú àwọn tó lè máa mú mi sunkún nù mo ti wáyé ti kú mo ti sunkún ojú mi ti dá báyìí. jẹ̀mọ́ ẹranko là ń sọ̀rọ̀ rẹ̀ yẹn wọ́n ní ká láàánú rẹ̀ lójú. wà á yìnyẹn ní ìsẹ̀ ipò la fẹ́ fi èèyàn tó ju ipò lábẹ́sì ilẹ̀ bíi tiwa sí. lálẹ́ ní gbara ẹni lásìkò kí n mú kan náà àwọn èèyàn sẹ́ni ká sọ̀rọ̀ ń pabó láti máa ṣètọ́jú wọn. ọlọ́run bàbá ìjà sọ náà lè kò ní àná ó ní yas'alunaka 'anil yatam yas'alunaka 'anil yatam qul islahun lahum khayr wọ́n ń bọ̀ wá bí ìwà nìmẹ́bì nípa àwọn ọmọ òrukàn àwọn orphans wọ́n bọ̀ wá bí ẹlẹ́rẹ̀ nípa wọn ìrì ànẹ́bì kúl islahun khayrun lahu kúl islahun lahu khayrun tó ti wá ní kò náà nìyí sọ gbogbo ẹ ìṣe dáadáa sọ́mọ òun kàn òun ló lóore o. Allah akbar bẹ̀rẹ̀. Aya kan wà tọ́lọ̀ ń sọ náà lùkùnrin àti máa ń pa mí lẹ́kún. Ọlọ́run ti ń challenge mi àti kábílẹ̀ tó ẹ̀yìn wálẹ̀ dáadáa. Ní sọ́tò nìta, ọlọ́run ní wàlìyẹ́kṣà. Sọ́tò nìta, wàlìyẹ́kṣà. الذين لو تركوا من بعدهم ذرية خافوا عليهم ìwà tó ń fìyà jẹ èèyàn òun fìyà jẹ ya tábìtì ọlọ́dọ̀ ọmọ òrukàn bí èso ọmọ òrukàn ọmọ ẹ̀gbọ́n rẹ ọmọ àǹtí rẹ ni rẹ náà bẹ̀rù bẹ̀rù ọjọ́ tó kú ò láyé àwọn ọmọ tiẹ̀ nìkan ni ó ayé tọmọ wa bá kí àtẹ́ èmi sẹ́ẹ̀mọ̀ mi lèmi ní bàbá rẹ̀ ní bàbá rẹ̀ jọ rántí ọjọ́ tó ní lè ṣe bẹ́ẹ̀ mọ́ tápọ̀ ó ti kọ́ ọ mọ́. jẹ̀mọ́ níjẹ́ bá fẹ́ ti fẹ́ saburú sí yẹn gan ẹ máa rántí àyà yẹn níjẹ́ bá ti fẹ́ saburú sí yẹn ẹ rántí àyà yẹn pé níjọ́ tẹ́yìn náà bá kú láyé sábà irọ́ ni kẹ́nìkan lọ dóbi sàárè mọ́ sùn o òkú ọ̀run mọ́ sùn o irọ́ ni o tó ti ẹ̀rọ ojú oorun tẹ́lẹ̀ àwọn tí ń bá àfàànù sáré gan òdejì olójú oru káàkiri ojú ayé wọ́n ń dìbò láyé dá kanjí lẹ́nu sáré tí yóò gba ppt wọ́n ń dìbò ní ayé ẹni tí ń lẹ́nu sáré náà ni wọ́n ń náwó wọ́n kàkà sí ẹ̀ máwọn tí ó dìbò wà ní yọ́kṣà ẹ̀fẹ̀ ru ọjọ́ tẹ́yìn gangan ò lágbára mọ́ kódà ẹlòmíà wà láyé ọlọ́run dára ń gbà mí ọlọ́run fi yàn nulẹ̀ yóò ju ọkọ̀ rọlẹ̀ yóò ti sílẹ̀ fún mọ́ ẹni òjú nílé sí. báyà kí n tún sọ èyàn wà báyìí kọ́kọ́rọ́ wà wájú èèyàn báyìí ọlọ́run ti sílẹ̀ báyìí sì tún nílé bóde. ìyóò ti mọ rẹ̀ ń ta kò sí lè ti rántí àwọn eléyìí ti àwọn àfọ̀ báyìí. a máa nígbàgbọ́ pé ó yẹ ká tọ́jú ẹni tó bá ti kọjá wájú wa. a ti ń bọ́ nínú ọ̀rọ̀ ọmọ nínú hadith ni tí fi ń wọ̀nù àwọn sàhábà rẹ̀ sallallahu alaihi wasallam ànábì sọ pé yá inni aroka, inni aro. ya abazari, ìrẹ́ abuzari. mo rí ọ ní rí i pé rọ́jìlẹ̀ ń dọ̀ ìfà ọkùnrin tó lẹ ní ọ ọkùnrin ibi kí ló ti wá lẹ o ti láàánú lójú dídùn débi pé o ni le so lórí lórí àyìn ìjì tẹ́ máa kó yẹn méjì lẹ̀ sẹ́rí àpèjúwe náà mi fẹ́ sọ ń bẹ̀ yẹn tí mo máa ń bira mi ẹ jẹ́ kí n wá bi wá léèrè mo máa ń bẹ lọ́hùn mi ìfẹ́ kọ́ mọ ẹ̀gbọ́n mi ọmọ àǹtí mi mi ìfẹ́ kọ́ máa gbé lọ́dọ̀ mi mi ìfẹ́ sáàbì lẹ́mú mi tí mo fẹ́ mi ò fẹ́ ayépọ́ máa rà àtàmì ìfẹ́ kọ́ máa gbé lọ́dọ̀ mi màá wá sọ rídùn rídùn ni pé njọ́ àbílẹ̀ mú mi tó yẹ pé gbogbo tí bá lè ti fọ́mọ mi báyìí lè ti fọ́mọ ọlọ́mọ máa jẹ lẹ́sẹ̀ lọ́dọ̀ lọ. Ah! Ah, àgbọ̀ yìí ṣe àpè consent èèyàn máa ń ní consent fún èèyàn ẹ̀rí ọkàn mi ìfẹ́ torí pé mo mọ̀ pé ṣé gbogbo humanity ti máa fọ́mọ mi ṣé màá lè fọ́mọ àbúrò mi ṣé màá lè fọ́mọ ẹ̀gbọ́n mi jẹ́ mọ̀ sáà lè ṣe àwọn àtàwà láyé nìkan sẹ́mi tó yẹ kí n sọ bẹ́ẹ̀. I did not live with my parents. Ní ìgbé pẹ̀lú àwọn òbí yìí. Ó jẹ́ kí n wá mọ feelings yìí tí mo ń sọ yìí. Ọmọ ènìyàn ló kálukú wa, àìsàn mọ̀lẹ́kà. Àwọn treatment ṣáwà tí yóò máa fọ́ mi èèyàn tí yóò ní fọ́mọ lọ́mọ. Ah, Àjẹmọ́ àwọn ọ̀nà kan wà tí yóò gbà fi máa lé pé ọmọ mi fẹ́ ṣe exam atọ́kọ̀ tí mo gbọdọ̀ rówó tí màá fi san tẹkítọ́pẹ́ pọ́mọ ọlọ́mọ ni yóò sọ̀rọ̀ sí dáàbì olórí burúkú mẹ́ta sì yóò sẹ́ndì owó kò sẹ́ndì owó sóò lè sọ bá fọmọ jẹ jẹmọ́ sẹ́rí pé àìṣe mùsùlùmí kọ̀m̀plékì ara àtòjúwe ntánẹ́tì máa ń sọ fún àbúrú dárí ìrìn ẹ̀pẹ́ ìlẹ́kọ̀ọ́ lọ́jọ́ ìjọ yìí ọyà ìnáwó ìmáàmù ẹ̀yin ètò dọ̀yìfù ẹ̀yin ètò ẹ̀jẹ̀ dọ̀yìfù ìbẹ́yìn ti àwọn ọmọ wulẹ̀ pọ̀ lọ́dọ̀ yín <laughs> gbogbo àwọn ọmọ ilé kéwú gbogbo wọn láàánú lójú bá rẹ̀ nígbà wọn tẹ̀yìn bá tẹ̀lé kí mo wò pé màá náà màá náà wàláì jẹ̀mọ́ ọ̀rọ̀ tá a fi ń tẹ̀lé yìí sọ̀rọ̀ ẹ̀rí aláhàbọ̀ ẹ̀jẹ̀. bẹ́ẹ̀ torí pé àgbé ní rúsí àti ní ọ́ndà ṣù yẹn rí àgbé rúsí tẹ́sán báyẹn rí kò yẹ ká ṣe máa ń rí mo sọ fún wa pé èmi ò gbé àwọn òbí mi ló jẹ́ kí ṣe máa ń rí ẹ náà ti ń gbé ọmọ ọlọ́mọ sọ́mọ sẹ́gbẹ̀ẹ́ ara wọn àwọn ọmọ tí wọ́n mọ̀ wọ gíní ọmọ ọlọ́mọ tó ń bẹ lọ́dọ̀ wọ́n mọ̀ wọ sáfẹ́jọ́ ṣé iṣẹ́ tá à ń rọ́mọ tiwa là ń rọ́mọ ọlọ́mọ là ń rọ́mọ orúkà lọ́dọ̀ àbá ti òsì láyé kò sí lọ́dọ̀ tiwa mọ́ kúlẹ̀ tẹ́ tẹ́ bá rẹ̀ ń bẹ láyé wà ń kútu wẹ̀ ń jẹ àwa wà ń kábàǹsà. wọn ò sọ̀rọ̀ lé ẹnì kankan fún mi ẹ má bínú o wá sí ìyá ni o wọn ò sọ̀rọ̀ lé yín fún mi o alájà àbájọ sọ̀rọ̀ ìmọ̀ bọ́ yóò gbọmọ ọlọ́mọ tọ́jọ́ o lójúwà tí bá ti yabọ́ ẹni bá yabọ́ lọ túbẹ̀ sí ẹni bá yabọ́ lọ túbẹ̀ sí. ẹlẹ́ẹ̀kejì táwọn nẹ́bí tí wọ́n á sọ fún Abu Dharr wàlátà wà má dúró ní kọ̀ǹtró kó o fẹ́ wà ní àfẹ́ẹ̀tì ọmọ òrukàn kí nìdí dúkìá ọmọ òrukàn mọ́jọ́ mọ́ wà ní possession rẹ torí pé tí dúkìá ọmọ òrukàn bá ń bẹ lọ́dọ̀ rẹ ò ní lè kọ̀ǹtró ara rẹ jẹ̀máà ẹ má yé yẹ ọmọ tí bàbá rẹ fi ayé má jẹ́ títà ẹ má yé obìnrin tọkọ ẹ kú mo jẹ́ kọ́rọ̀ ilé tí mo fẹ́ sọ yìí a sọ jẹ́nẹ́rálì ni ó tún sọ̀tọ̀ọ̀tọ̀ o obi ilé ìtọ́kọ ẹ̀ bá kú táwọn fámìlì bá ní kó kú òun lé pẹ̀lú ọmọ pé kò ní lórí kankan ọ̀kọ́ dáná ṣùgbọ́n bí ìlú ìkọ́kọ̀ ẹ̀ tó kú ó ti tẹ̀ ẹjọ́ yẹn tó dá ó ti tẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé torí ẹ̀lẹ́gbẹ̀ẹ́ ni kò ní ní ẹ̀tọ́ ó lẹ́tọ̀ọ́ tòró mi níyan ni ẹ̀wọ̀n lé mi kò lé ẹjọ́ èyí ni ó máa rò kò ní rẹjọ́ ibi tó náà ti ń tó ti ń fúnná mẹ́bí. ibi táwa ń lọ ń bẹ̀ ni pé ńgbẹ́ wa lé ìyàpò tẹ̀ lọ́mọ kú dúkìá bàbá rẹ̀ ńkọ́ta ní ọgbà tó kọ́ sí yìí ni. anábọ̀ sallallahu alaihi wasallam ó ممسح ممسح رأس anábìlẹ̀ ń bá fi ọwọ́ tí ń fọwọ́ kẹ ọmọ òrukàn tí ń fọwọ́ ra lórí tí ń fọwọ́ kẹ tí ń fọwọ́ ra lórí gbogbo bí tí gbogbo bí tí ọwọ́ rẹ̀ bá ń dé bí irun bá ṣe pọ̀ ń bi orí ọmọ yẹn sí gbogbo bí tí ọwọ́ rẹ̀ bá ń dé ọlọ́ọ̀tì mọ̀ fi kọ́ ládàá lẹ̀. jẹ́mọ́ ṣẹ́ máa yẹ irun orí ń fọwọ́ ọ̀rọ̀ mọ̀ lórí tẹ́ nínú o ń sọ lówe ni o kèé pẹ́ ya wọ́n kò sọ pé kí n máa fọwọ́ lórí ọwọ́ fọwọ́ lórí báyìí tó fẹ́ gbà ládá nǹkan kankan ló máa ń ṣe fún wà tẹ́ bá ń tún ọmọ òun kan nú dédé irun tí ń bẹ lórí ọmọ òun kan yẹn ìdí rẹ̀ ńlá dáa yọmọ rẹ̀. ẹ jábọ́ sínú kùránì jẹ káfà ti ti lè bẹ́ẹ̀ dàgbà ti ti ti ń le wá sí àdìsí ti ń le ó ti lè àgbẹ̀ ẹ jábọ́ sínú kùránì jẹ. ló ń jẹ́ àbọ̀ pé kún lìlìyẹ̀tì mú kàlà àbù kún lìlìyẹ̀tì mú kàlà àbù. And tí you tí ó pè rẹ̀ ní that has that humanity you jẹ́ pé you present rẹ̀ either obìnrin àgbọ́kùnrin you present rẹ̀ as father fún ọ̀fà yẹn ọmọ òrukàn tẹ́ ẹ fẹ́ tó ń bẹ́ ń tòsí yín ẹ gbéra yín kalẹ̀ ń gbé kalẹ̀ pé èmi bàbá rẹ̀ sẹ́ǹgbé ẹnu pọ̀ ní ìsìn lẹ́gbẹ̀ẹ́ yẹn bá kú àbí fámìlì yẹn kan bá kú ogun ayé ni wọ́n àwọn ọ̀rọ̀ àwọn ọmọ òrukàn ẹ má bínú ń ṣe bàbá fún yín ẹ má bínú ń ṣe bàbá fún yín ẹ má bínú ń ṣe bàbá fún yín ẹnu náà fi ń sọ o. kúnlìlì yẹ tí mo kàdà àbì ẹ wùwá tó bàbá nìyí sáwọn ọmọ yẹn ẹ má jẹ kán fílì pé kò sí bàbá láyé mọ́. táwùjọ owó bá dá tàbẹ́ kí inú ilé wa structure inú ilé wa there is one family kan tí mo like ó máa yẹ kí n máa wò pé I want to build a home, not a house. There is a difference between home and house. I want to build a home, not a house. Ilé ó yàtọ̀ sí A well-structured family must be a home, not house. Yóò jẹ̀bi tó jẹ́ pé tí ọ̀bẹ bá bẹ́ nìkan lọ́wọ́ tí ń bleed we are all bleeding bọ̀sẹ̀ bó ṣe rí nu tí ọ̀bẹ bá bẹ́ èèyàn lọ́wọ́ ẹ̀jẹ̀ ń tẹ̀ ẹ̀jẹ̀ ń darí ó ti pọ̀ jù náà ẹ̀gbọ́n ti pọ̀ tí ọ̀bẹ bá bẹ́ èèyàn lọ́wọ́ tí ń tẹ̀jẹ̀ ẹ gbéra yín sípò pé gbogbo yín lẹ́jẹ̀ ń tẹ̀ gbogbo yín lẹ́jẹ̀ lọ́wọ́ ṣé bó ṣe rí nu lẹ́nu kọ̀ọ̀kan wá ni ṣé tí bàbá ọmọ kan bá kú tó gbọ́ alágbà tó gbogbo wa pátá láti gbà bẹ́ẹ̀ tí ìyá ọmọ kan bá kú tó gbọ́ alágbà tó gbogbo wa pátá láti gbà bẹ́ẹ̀ tí èkú yóò tàbá rántí lákọ̀ọ́gbá ẹgbẹ́ tí èyí sẹ́kù ìwò sáàwà ẹwà ẹwà gbẹ́sẹ̀ mú kan wá jáde in tó ń jẹ́ kí lè mùsùlùmí ní problem ni pé yàrá kọ́là ń build yàrá òǹkọ́là ń kójọ àkójọpọ̀ fámìlì wa ti fọ́n kí ó fọ́n kí ó ń kálukú kò tí ẹ̀rí ti wọ́n rò ẹ̀yìn ó ń kálukú ò rí ti wọ́n rò kankan anábà Muhammad sallallahu alaihi wasallam anábì ní inú ilé mùsùlùmí tọ́mọ òrukàn bá wà ńbẹ̀ tẹ́tí gbọ́ bá ń fámìlì yìí tọ́mọ òrukàn bá wà ńbẹ̀ yóò máa jẹ́ fámìlì dáadáa níwọ̀n ìgbà tẹ́ bá ti ń tọ́jú àwọn ọmọ òrukàn tí bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ nílá dáadáa kọmíṣàn dáadáa nínú ọ̀gbẹ̀tẹ̀ bá ti tọ́jú àwọn olùkọ́ sí mẹ́mẹ́ yóò mọ̀ dìbá mínú yìí bú nígbà gbàtọ́ ẹgbẹ́ bá ti ń bú sáwọn olùkọ́ sí mẹ́mẹ́ فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر سورة الضحى gbàtí kan náà mo fàṣírù oṣù àyà yìí látẹ̀síhù látẹ̀síhù ilé yìí ẹ gbọ́dọ̀ sábú sí wọn o ìtumọ̀ rẹ̀ nìyẹn o fàámàn yẹ tí mo padà àtẹ́kùn àwọn ọmọ òun kan ẹ sábú sí wọn lọ́dọ̀ yín abúlé ọ̀tà yín bá wọn gbogbogbò làbúrò sí ọlọ́fẹ́ sàpèjúwe ṣe ń jẹ́ mùsù nínú àyà mi ọlọ́ni àwọn tí wọ́n máa pẹ àwọn ní mùsù by name lórúkọ ṣùgbọ́n tó ń pè Islam yìí ò sí inú táwùn yìí wà ọ̀rọ̀ àyíṣà ìlẹ̀ ìlú kásìmù òkúrọ́ ni wọ́n èyí ṣẹlẹ́sì òkúrọ́ ni wọ́n kíláàsì làwọn mọ̀ tẹ́gbọ̀n kókúrọ́ ni wọ́n.

ẹ̀yin ìyá ìbẹ̀yìn lẹ́ẹ̀kẹ́ tún láàánú lójú tó pọ̀ ta ní máa ń lọ́dà àwọn ọmọ òrukàn nínú yín bẹ́ẹ̀ tiẹ̀ nínú fámìlì àbí iléeṣẹ́ fọ́nmù àtàkù mọ́jú àtẹ̀gbáwà dá nbẹ mọ́ níyà iléeṣẹ́ fọ́nmù àtòkù mọ́jú mélòó bá tọ̀wọ́n sí ó yá ẹ̀yin ìyá wa èyí mélòó ti dé fọ́nmù àrùn ni tí ń lọ ń tọ́jú àwọn ọmọ aláìníyà ni òkè tó kàn lọ ṣe fíìmù tó kàn lọ ya fọ́tò mẹ́wòó tọ́tán tọ́tán àti lọ́rí mélòó tó bá wá rí bẹ́ẹ̀ ètí bẹ́ẹ̀lẹ̀ wá gátà àti ìyẹn ní mẹ́ta lọ́dọ̀ tó bá sáà tí mú tinú ilé wa gan wọlé sáà ti dùnnú ètí bẹ́ẹ̀tò tinú fámìlì wa ti dùnnú ìdẹ́gbẹ̀mọ̀ kókùrọ̀ ní kálukú wa ń bí ètí nù àwọn òbí ti ní dágẹ́ ránṣẹ́ mọ̀ sí wáàtí òjò jẹ̀mọ́ ó rẹ̀ pé ọ̀rọ̀ tọmọ òjò fẹ́ mọ́ ya wáàtí fẹ́ mọ́ ya jù ínkò mẹ́ ẹjẹ́ ń bọ́ bí i àwọn obì òfẹ́ láìsí mo dé hámà rẹ̀ ẹjẹ́ ń bọ́ mi wọn ẹjẹ́ ń bọ́ bò mi. díẹ̀ nù nínú pa tó yẹ ká kónú ayé àwọn ọmọ òwúrọ̀ a ń mẹ́ tó yẹ pé bí wà ṣe gbà tó lónìí yóò nàwọ́ pé iṣẹ́ àràkà ti dà ìtọ́mọ̀ orúkọ bá wà mú tẹ́tà àti gbàtọ́ kí sì tọ́ bí ọmọ rí àlọ́ yẹ ká rí a ní wọn tó pọ̀ o <laughs> àwọn èèyàn ń kú gan ẹ̀yin náà rántí pé bẹ́ẹ̀ ti wà lónìí ẹlẹ́ mọ́dọ̀la àwọn ọmọ inú wà ńlẹ̀ lè dérò tẹ̀ tí ó tẹ̀lé ìtẹ́ ẹ bá jì lẹ́yìn náà kà ọ yàtọ̀ mọ orúkọ wọn náà rántí pé ti jẹ wọn ti láyé yìí. ọ̀dà méjì papọ̀ àlẹ́ arúmọ́là arúmọ́là wàlìmìtì ìyàtọ̀ ń bẹ láàrin tí ọlọ́run ló kẹ́lìmọ̀ mìtì wàlìpàkì ètò yẹn jùlọ ní pé mìtì ọ̀lẹ́ntì òní lójú tọrọ pàkìrù ni ẹni tí òní ṣùgbọ́n ó sì manage ọlọ́run bàdìkẹ́lá

ṣọ́ọ̀tù fàájìrì ó yẹ kí o gbá kó tó ń náà mọ́ àhàkùrà ní àgbà tẹ̀lé. láti tẹ̀ ẹ́ ó lọ ṣe ń gbé wá ẹn tí yóò lọ́lọ́run ò lówó ọlọ́run tarí sí ti fóun ọlọ́run yorùbá yẹn ṣe dá ọlọ́run rẹ ó rí àhánẹ́ ọlọ́wà orí dípù ó jẹ́mi ní owó àgbẹ̀kù dáhùn lọ́wà ọlọ́wà mú orí dípù ọ tó fi máa ń rí bẹ́ẹ̀ ìdí ni pé wọ́n náà tó lọ́lọ́ orí dípù rẹ̀ ọlọ́wà òsì ọgbọ́ òsì fẹ́ ah. mischief àwọn aláìní tó ń fún wọn lóúnjẹ ó máa yọ ọbẹ̀ títa lásán bàbá bàbá ẹgbẹ́ tí mẹ́rin tó kọjá ní gbogbo wájú wíńdò yìí ń gbòòrùn ẹ̀ ọbẹ̀ wọn ò sì bóde fún olùlé. ẹ ẹ láti kùrì mú nẹ́ẹ̀lì yẹtì yìí ọlọ́run kọ́ ló pé mú ọmọ òru yìí gbóúnjẹ fún wọn. àwọn méjì nú ayà yẹn ọmọ òru kan ẹ̀yin ó jẹ fruit salad àwọn oúnjẹ tó dáa àwọn ọmọ yóò lọ surprise wọ́n lọ ventura wọ́n ṣe gbogbo ẹ̀ ọmọ òrukàn ìyálẹ́ fi ń jẹ wọ́n mìtí àwọn aláìní tí ń bẹ yìí ọlọ́run fún yín torí tí wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ ló lọ́sẹ̀ pé torí tí ọlọ́run fún yín lówó owó tiwa náà ti dẹnu owó yìí tẹ́ bá fún ọlọ́run ó padà

ariwo tí wọ́n kọ́pa ní pé à kéèpá ìkírun kéèpá ìkírun ṣùgbọ́n aya aya ahun oúnjẹ àìbí báyàn yíé bámúbámú mo ló la máa ń pariwo jù ló fi jẹ́ pé haram ní nínú ṣẹ̀ríà Islam but ayé ti dà ìbá tiwa wọn àwọn owó láti fẹ́ ṣèǹjẹ Islam fẹ́ ara di kí ìtìjẹba ti ń pè ní cip DIP. Islam eradicated. Very important thing. àwọn èèyàn ńláńlá, yọ. Sẹ́yìn pé táwọn lóde tí wọ́n wá sí ìkì dáadáa láì. Lẹ́yìn lónìí wò pé a ẹ̀ ẹ̀ ní yíyá. Ẹ yóò di èèyàn ńláńlá o. Bóòni alága. Lẹ́yìn òní ah, fẹ́ eradicate very important person tẹ́ VIP. gbà ẹ má wọlé àwọn ayé vip ó wà lọ́tọ̀ ìsáàmù jẹ́ kó yẹ yín pé ẹ̀ ń sọ báwọn olòsì ọ̀tọ̀ àwọn olówó ọ̀tọ̀ ẹ̀ dà wọ́n papọ̀ wọ́n yẹ sí nǹkan kan náà ní wọ́n wájú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni jókòó ní ìdàfẹ́ mọ olówó nínú yẹn ti di kankan náà olòsì gẹ́nu rẹ̀ gbọ́n mọ̀nà pé ah, ẹgbẹ́ adúmọ̀ ẹgbẹ́ adúmọ̀ báwọn lídà wa gbọ́dọ̀ ṣe nínú báwa náà ti sọ̀rọ̀ ẹtì má pèmí dẹ́mọ̀ pé náà fẹ́ẹ́ radicate ilé ayé ọlọ́run sọ àyàkà ó mẹ́rin sọ́ọ̀tù ká ó ti mẹ́rin sọ́ọ̀tù àyàn ẹlúgbà ní ìyẹn Abdullahi bùnú amúlù bùnú àásì. ó ní àwọn títí tù náfàrù àwọn tíráìtì mẹ́fà wá wọ́n wà lọ́jọ́ àndẹ́nu tọ́lọ́dà rẹ̀ àwọn kèfèrí wá ń àwọn mùṣìríkùn àwọn ẹlẹ́bọ wọ́n wá fẹ́ bá ànẹ́tì sọ̀rọ̀ tọ́lọ́dà àríwọ̀ tẹ́lẹ̀ wọ́n wá ń fún ànẹ́tì ní dìmáǹdì pé sórí ó fẹ́ ṣe wáàtí àti ọ̀dẹ̀fẹ́ ká gbọ́ wáàtí ẹ̀ gbogbo àwọn olòṣì tí wọ́n máa tó mọ bá wo olówó sọ̀rọ̀ àwa tá a ti ń ṣe àwa tá a lẹ́nu ẹ̀ ọjọ́ kan wọn bá àwọn yẹn náà sọ̀rọ̀ àkànníbàdé òpè láwọn èèyàn rádà àdáwà yẹn mọ̀ ọlọ́run wa sọ àyà kalẹ̀. sẹ́rí náà wàá sọ yẹn ó tún ọ̀ṣà nẹ́bí ànẹ́bí ní ẹ̀fẹ́ ṣe ọ̀là ayọ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́mọ̀ pé ọmọ èèyàn ló kálukú wa. wọ́n pe tí àkànní àdìsídánù káàdì English yẹn náà wọ complete man who is the complete man àdìdìdánù kàmì èèyàn tó pé tàbẹ́ tó pé ọwà kọ́kọ́ tiẹ̀ ó mẹ́rin tó pé tó ń kọ́ làǹtọ́ lónìí àlẹ́bí náà wá ń pè jẹ́ fáwọn ilé náà lè yọ̀ọ́ kàdùmọ̀ ṣe wá láwọn bí i tẹ́gbà bá náà máa sàkọ́ pé ah, our today's program we did this within our executive and the government mẹ́ta gbogbo àwọn àtàlẹ́ lónìí àyàtàwọn àdúgbò ìlànà gbogbo àtàlẹ́ gbogbo àwọn ẹgbẹ́ àwọn tó wà ìlọrin ìfọ̀nà ìjọba lónìí ọlọ́run kan gbáyà balẹ̀ ní. ìwọ tá a tún tó tún ní mọ́nì náà tún ṣe gbèǹde. wàlà tẹ́tùrú ní lẹ́dínà yẹn ni òun náà tó kó sínú yorì ìdú náà wájú àwọn yẹ̀dìrún náà rọ́pà hùn mi lọ́dọ̀ láti wàlà jẹun ẹ̀sẹ̀ sàdúrà ni máa bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ kó lọ́dọ̀ wọn àwọn ni ọmọ ti wá àdìsí olówó tí wàá ti dókòó láàrin ọmọ bá tiẹ̀ lọ. náà ìpè táwọn fẹ́ pàṣẹ náà di àbí ọ̀nà eré tuntun wá sí ipò wa gbọ́wá bá ti tàgé akọ yìí. ẹ tí yóò dókòó báyìí táwọn tàgé láti. ìsìlámù ọ̀ olóòdó kò tẹ̀lé dẹ́gbẹ́lẹ́ lẹ́nu bàbá yóò tẹ̀lé lẹ́nu tó òrùn máa pa iṣẹ́ èso lọ́wọ́ e sì máa gbọ́ bẹ̀rẹ̀ àpò lówó ńta wọn ò ní ọmọ pọ̀ wọlé wa ní pọ̀ wọlé ń sọ ni pé ẹ káwọn tí wọn èlò owó mẹ́fà wọn náà wà sọ́rí ìpòtà ẹ ẹ ti kéèkì sẹ́ń pẹ̀lú vip àpèjú wẹ̀ wẹ̀ wọ́n pẹ̀ nìkan ní ṣe wá sí àwọn lọ́balọ́ba tí àwọn ọmọdé wà nípa àwọn lọ́balọ́ba lọ́wọ́ afọ́jú alẹ́ tá à ń pè ní omi. afọ́jú lẹ́ńtà ń pè ní omi lọ́wọ́. afọ́jú. àlejò àwọn ìjọba táwọn ọ̀dọ́ balẹ̀ lọ́wọ́ àwọn bí ẹ̀ ń lọ́wọ́. ó mọ̀ fún wa ń pariwo yàrá òkú lọ́la. ìrí ànẹ́bì mo ní mo fẹ́ sọ̀rọ̀ kan kan ànẹ́bì ò ara ní ànẹ́bì pé kò yẹ kó o máa sọ pé o fẹ́ sọ̀rọ̀ nígbà tí mo bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́wọ́ ó máa ó bá wá jẹ bá yìí yá náà ń gidi sọ̀rọ̀ lọ́wọ́ tí àwọn tí máa ń àwọn èèyàn àwọn ń bẹ láti máa ń ìwọ ní ìdílé yẹn tá a ní ìwọ yẹn pè. ó sàn pariwo ànẹ́bí ó tún yá ariwo wọn á di sọ́ọ̀bù ànẹ́bí lèyí pé ànẹ́bí kan ògùn ànẹ́bí wa léjú lọ́dọ̀ àríwọ̀ tẹ̀lé àlejò wa lebi ojú ẹ̀ wá kán bá ah, tẹ́lẹ̀ yóò tẹ̀ ní sẹ́ǹtì sẹ́ǹtì bàbá wa náà ti máa sọ nípa tó o ní sẹ́ǹtì tó o lọ́pọ̀lọ́ jáde tó máa rìn sọ̀rọ̀. ó sáà tí mo bá wọn yẹn sọ̀rọ̀ ṣó ní sẹ́ǹsì ọlọ́ọ̀kan tó ayé àkàlẹ́ sí àmà ọlọ́ọ̀kan tó àti ìyá àdìlẹ́bí tó láàrin ọ̀sẹ̀ tẹ̀ abadáwadáwadá ti ń ojú ti ń pọ́n o ojú ti ń pọ́n o nítorí kí ló fi ń pọ́n àmà torí afọ́jú ti ń pè ní o. ẹmọ yóò lòdì tí ń pè lẹ́nu géètì yín tẹ́ ń rújú ẹmọ yà àwọn aláìní tí tọrọ lọ́wọ́ yín tẹ́ ń rújú lẹ́nu géètì ẹmọ yà àwọn tẹ́yìn ọmọ gbé mọ́tò fi ẹ̀yìn nìkan nu mọ́tò tí wọ́n máa tẹ́wọ́lẹ̀ gbé wa gbé wa tẹ́yìn gbé wọn. àwọn aláìní àwọn òní mọ́tò àwọn lẹ́sẹ̀ ẹ̀yìn wọn gbé mọ́tò lọ́wọ́ tẹ́wọ́ sí ẹ̀yìn أنجاه orí abọ́dí tó gbé abọ́dí tí kù bàbá yóò dìrí kà. kí ló sọ fún ọ pé afọ́jú kò lóore lọ́dọ̀ tèmi ọlọ́run àbí ìmánì ò sí lára ti ẹ̀jẹ̀ àwọn tó ń bá sọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ̀ pé tí ẹ̀ máa ń bọ̀ olòṣì ti wáàsì yóò máa mú wáàsì lè dìde yóò lè kẹ́ ẹ̀ tó máa sọ̀rọ̀ fún ìjọkùn mẹ́mọ́ lówó àti yìí dìde ẹ̀bá bí ẹ̀mí lọ́rọ̀ ẹ̀sìn lè ti kó lò wà nílùú yóò yẹ. Òun ni lọ́rọ̀ sọ fún wa máa ń dìde kíkà láàdàmú ẹ̀sẹ̀. Ẹ̀mbólówó sọ̀rọ̀ ẹ wá retí kó yìí mẹ́jẹ̀ lé lájé. Olùsílẹ̀ nílé ìdè máa ń lo wáàdì. Jẹ̀máà tọ́lọ̀ bá wá bú ànábì nítorí ànábì àga wa máa pe abdullahi omúlẹ̀ bàkúrú ànábì ó bá máa pe ah, ẹ̀dọ́ nítorí ẹ̀bí rẹ̀ láti jọ náà ànábì wa yàmọ́ gbogbo ẹ̀wù ẹ̀ máa súnmọ́ àmì ẹ̀yìn dà jẹ̀mọ́ èsì èèyàn rẹ̀ tó lòsì bá ti sí lẹ́gbẹ̀ẹ́ olùtòdé bọ́ọ̀lù ẹ̀ kí wá lọ́wọ́ tó bá ń lò dé àwọn èèyàn olówó fi jẹ ló máa ń pè òde wà lọ́la àwọn olówó jẹ ló pè òde olùdíje àwọn olùdókòwò àti olùdókòwò àjìjà ní kó wá bọ̀ ọ́ sí ráì. lóbi jẹ́ pé kò sí àlùbáríkà ń bi ìnáwó tá à ń ṣe tẹ́ báwọn olówó nìkan lápè. a ṣe ṣe yẹ kí ìyàlọ́ mi ìnáwó báyìí àwọn òbí mi láì ìnáwó ìgbẹ́jà tó jẹ́. tí a mọ̀ pé àwọn tá a máa ń fún ní àìsí bàbá ẹ̀sìn ìnáwó tá a máa ń tẹ̀wé tá a máa ń rán létí ìbáwọn tí wọ́n fún wa lówó òde abẹ́ẹ̀kọ́ àtàwọn ọkùnrin náà ṣé ẹni tí ó jẹun lásán tí ó gbọ̀n jù tá a máa ń ràn náà lè jù ayẹ́wé kèrè sàárà mọ̀ nù ìnáwó tà ń ṣe sàárà mọ̀ nù bísínẹ́sì ẹ̀rọ lówó létí kóbìnrin jẹ́ pé kóbìnrin mọ́wọ́ tiẹ̀ náà dání pé ẹ̀fọ́ gàgbé òde ìtọ́lá o ó ti mọ̀ pé a ah, ìyẹn mẹ́wàá one thousand naira owó rẹ̀ ti pé kò sì ní rọ́lọ́ sì lè sí pé ní àgbàgbé òde mi já jẹ́kọ̀ọ́ náà fílì fún lágbẹ́já tó ń rán mi létí tó wá rí ibi tó kálukú ti wúlò ọ̀tọ̀ọ̀tọ̀ ni wàlọ́yìn ó lò sí náà níbi tí ó ti wúlò tọ̀lọ́wọ́ òsì ṣe wúlò rọ́ọ̀ náà lè jẹ́kọ̀ọ́ náà fílì kọta kó náà jẹ́ sí àpé ah òde ọ̀rẹ́ mi mo ń lọ ó lè ti pèmí ó ti pèmí ní ìṣẹ́ ẹ̀sùn ìdẹ́bà ẹ̀dọ̀ tó pèmí ló tó ń dùn ìtọ́lọ̀ ń fún mọ́tò tẹ wá jáde fún ilé kẹtùmá fẹ́ ní òní mọ́tò tẹ ẹ ti múra mo ti ń bọ̀ ẹ̀jẹ̀ káyọ̀tẹ̀ pàdé káyọ̀tẹ̀ náà lọ ìyẹn ní mọ́tò kó náà fílì pàpẹ́ mi mo ní mọ́tò ṣùgbọ́n tí bá yé ti rí nù ẹ mọ yé níbì náà àwọn tọ́lọ̀ ti tọ́jú onílé tí wọ́n do onílé mọ́ ní títí ìtìmọ̀ owó yìí àbẹ́ẹ̀kọ́ àgbà àwọn tó nà sàkọsílẹ̀ náà kojú yìí ti ń lé òun wà sórí sàkọmọ́ nìsí ẹ má sàkọ o àjàmọ́ nǹkan kan ìta nílò nílé kú òmẹ́wò táà sì ní kú ànábì tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn sàhábà lọ́dà rẹ̀ ta ló nífẹ̀ẹ́ sínú kó máa ná owó olówó ní gbogbo wọ́n ní àwọn onífẹ̀ẹ́ sí àjà ẹ̀yẹ kó jà nífẹ̀ẹ́ sí kó máa náwó olówó ànábì lẹ́yìn tí ẹ̀ mọ̀ sọ pé náwó olówó ó lẹ́yìn tí ń kó nǹkan jọ tí ò náwó ni ètò náà tó ti kú ìdíje ètò kó lọ tó kó kalẹ̀ yìí ṣe tiẹ̀ mọ́ àwọn tó kó kú náà ní jẹ̀mọ́ ká tọ́jú àwọn tí wò bí yẹn bá tàtàrí ìyẹn là ẹni yóò ní gbàgbé ìyẹn ìyá yìí akọ tí wò ń ṣe yẹn àárín ìwọ náà wà ò sí ìdókè tán ṣe ẹ̀ fáàrin gbogbo wá wà ẹ̀jẹ̀ má gbòjò sẹ́gbọ̀n fáàrin láwà wà ẹnìkan wà ó ra mọ́tò ó bá pa àwọn àbájọ ogun dáná ẹ bá ń ṣàdúrà ọlọ́run tó mi mọ́tò mo ti kí níkan ó dára ogun ẹ̀ ibi tó ti máa ń jọ lókì ẹnìkan wá bóde kó wá mú owó lò ó ní àbá ó ní àbá owó tí mo fún oríṣọlọ ẹ bá ń gbé lóhùn mọ́tò sì lágbájá rà onímọ́tò àkọ́kọ́ tí wọ́n kọ́ kó fún àyè bí ìmọ̀ abẹ́ lọ́pọ̀ ẹgbẹ́ rẹ̀ kí ìgbẹ́ náà fi gbẹ́sẹ̀ mọ́tò sẹ́gbẹ́ ẹ bá ti yàwó yìí tí yàwó tó bèèrè ojú rẹ̀ mẹ́rin lọ. Tẹ́nì kan máa ti wẹ́dì lẹ́gbẹ̀ẹ́ yóò kàmọ́ rẹ̀ mi. Tí yẹn bá ti yàwó yìí tó bí kí wá mojú èèyàn kan, àtàlátà ọba àdàrú bá. Tẹ́nì kan ìdùnnà ti wẹ́dì tó máa ń dẹ̀mọ̀ kí ìyàwó mi ò ń nẹ, ń nẹ, ń nẹ, yóò tọ̀ òbí à. Ah, kí sì máa lé o, kí sì, kí sì, mọ́mọ́ wọ̀ ní o, dáyé dáyé lọ́dọ̀. jọmọ́ ẹ̀yìn ìyàwó adé ẹjọ́kò ẹ̀sìrẹ́ǹtì ìfẹ́ni lọ́tọ̀ ẹ̀yìn bàbá adé ẹjọ́kò ẹ̀sìrẹ́ǹtì ìfẹ́ni lọ́tọ̀ táwọn ọ̀dọ́ táyẹ̀ tẹ̀m̀bẹ̀rẹ̀ láìlọ́ ẹ̀rọ ti wẹ́dìn tẹ́fẹ́ ah, àlégbò yí àti kárùn jẹ ìmọ̀dí ah, mẹ́rin lọ́rọ̀ àwọn ẹjọ́ ẹjọ́ àkàdé ìṣẹ̀lẹ̀ ìpàdé

ẹni tí ń bóòlù tí ó ti dá tí ń jà sí pé bóòlù sáàmù ó ti dúró ẹ̀sán tí ó gbà lù nínú bọ̀mí nínú àdìsí yàrá sọ pé áwù áwù kàgbọ́ọ̀lù ìrìnàrà yóò gbogbo táìmù rẹ̀ gbà lọ́sùn títí gbogbo ọ̀nà ló jẹ́ àmọ́ ìwọ́n tẹ́ gbogbo orú ẹ̀nẹ́fì àti ìfúnmọ́ yẹn mọ́tò àdẹ́dẹ́ ní ọlọ́run o àwọn kan náà ní ládàá sánà mi ti wọn tí wọ́n ń ṣe ṣé báwọn náà ó ti mẹ́gbẹ́ ládàá báwọn náà fi gbọ́ ọ̀rọ̀ àwọn yẹn náà ẹni tọ́jú ọmọ òun tí tọ́jú opó ẹ bá sọ pé ládàá pọ̀ náà ń ẹni tí opó yẹn lọ́dọ̀ ọlọ́run kò ní. ìfún nínú àdìsí ni àmẹ́sọ̀tẹ́ bá tọ́jú ọmọ òun kan kàhà bẹ́ẹ̀ ipò bẹ́ẹ̀ làwọn olùwà bí wọ́n gbẹ̀yìn wọ́n ti mú tàbí rẹ̀. bàbá ọ̀rọ̀ kọ̀kọ̀ ní ìlànà nínú àdìsí yìí wọ́n bá yẹn lọ́kẹ́ kéde báyìí ni ó ní àdébí ìjọba ń wọlé kọ bàbá ọ̀rọ̀ kọ̀kọ̀ ní ìlànà ànábì wọ́n la ń tẹ́pẹ́ ìdánwò rẹ̀ sí ẹ̀yin obìnrin tẹ́ ẹ lọ́kọ lórí ní ìsìn aláhàbùrà ẹ̀mí ẹ̀ka dá dìbè tì ní ilẹ̀ pé kéétó mi nìkan àtọkùnrin náà tí ò níyàwó ni tó sì ti ní kò sẹ́ni tí ò yẹ ká tọ́jú náà méjèèjì ẹ̀yin tẹ́ ẹgbẹ́ ẹni pé ìyàwó lágbájá ẹ̀sẹ̀ àbíkó ti yàwó ilé lágbájá ẹ̀yin tí ń dáná ẹ̀ ń jẹun ẹ̀ gbọ́n wò lè máa wá kíṣì pọ̀kìpọ̀kì bẹ́yìn jẹ́ pọ̀ kíṣì pọ̀kìpọ̀kì ẹ̀ bó ẹ̀ ẹmọ ẹ̀kọ́ ń mú náà mọ́ ilẹ̀ yá kí wàá ti fi lágbájá tó ẹjọ́ náà ní gbogbo ẹ̀yọ́ ilé ẹjọ́ pọ̀ ọlọ́wà ní ìjọba tó ẹ̀yọ́ fún náà ẹjọ́ pọ̀ ọlọ́wà tó. tẹ bá fẹ́ wá du obìnrin tó jókòó nú kó tó parí opó rẹ̀ ẹ má sọ di ìdùnnú pé ẹ fẹ́ máa fẹ́ tó sí o ẹlòmíràn máa gbé bọ́ǹfìtà wá ọkọ̀ ìrẹsẹ̀ kú gbé bọ́ǹfìtà wá fáìn ó but mọ́tì máa yin ni kéèsì àìlọ́bí o wọ́n ní ọkọ̀ ọmọ tọ́jú ẹ̀ náà ni tí bá sì parí opó rẹ̀ ó sì lè ta àìlọ́bí o torí ẹ̀lò ní òṣèlú torí tọ́lọ̀ gbẹ̀gbọ̀dé mẹ́yọ̀ kó láti ẹ̀ tó ní torí láti ẹ̀ tó ní torí rẹ̀ sàárà bá ń ṣe gẹ̀ torí kí la fi ṣe sí torí ọlọ́ọ̀ni tẹ́pẹ́ torí ọlọ́ọ̀ni àní lè fi kẹ́ni yẹn gẹ́ kí wa. ọlọ́run tó ń nu sọ́ọ̀tù ní ìtàn wà á tẹ̀ mẹ́ra ara ìbí yẹ̀mẹ̀kínà wọ̀ yẹ̀tìmọ̀ wà á sí ọ̀. إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا gbogbo náà tó lọ́dọ̀ lọ́dọ̀ akọ ọ̀nà lẹ́yìn akọ́lá ní ọ̀rọ̀ òwúrọ̀ àbẹ̀ àṣẹṣù bìtìlẹ̀ wọ́n máa sàánú wọ́n máa bá àwọn èèyàn lóge wọ́n máa àwọn èèyàn àwọn aláìsí wàyè tíìmẹ̀ àwọn ọmọ ògùn kan àwọn ọ́bànù wọ́n máa tọ́jú wọ́n máa wọn fún wà á sí ọ̀ wọ́n ọmọ ọmọ sẹ́yìn ò ní fẹ́ kú lọ́dọ̀ ọ̀gá látara bọ́ọ̀gà bá ti ń dìde ọ̀gbẹ́ ọmọ sẹ́yìn ló fẹ́ pẹ́ lọ́dọ̀ ọ̀gá lẹ́nu ẹ wá ní kò sọ̀mọ̀ sẹ́yìn náà. ọlọ́run wa ní àwọn tẹ́ ẹ̀ máa pè ní ẹni tí ń jẹ́ ẹni tí wọ́n máa ń tẹ̀kì ẹ̀ tán máa ń sàánú àwọn aláìlẹ̀ tán máa sàánú tán kí tí wọ́n pariwo ni pé iná máa ń lọ ẹ̀yìn mọ̀kún níwájú yìí láì àfẹ́ ẹ̀ má kì ọmọ òrukàn mo ní ọmọ kìíní mẹ́tì má ti sóore fún ọ ìwádìí ìlà ìṣe torí ìṣẹ́ torí ọlọ́mù mi ń lánàá orí gbogbo ìkún jáde ní ìrètí kó wá lọ pé tẹ́ǹkì wo mọ́ wá sí tẹ́ǹkì fún mi má wà láṣùgbù òde sẹ́mílẹ́sùn òde sí tẹ́ǹkì fún mi ọlọ́run nínú fúlàtò náà ń fúlàtò léyìí bọ́tà mi ṣàfihàn hàdà àti mọ́ àlùjẹ́nà náà nílé ìyẹn jẹ́ jẹ́ wọn. àtẹ̀bí yóò ti máa láwù yàtà záká wà máa ní àhàdí ní ìjà fúnmi ní ìmájí fújẹ̀dá. kéèké tó ní káwọn yẹn ti lè máa yìí èyí ó mú àti tí olóore ẹni tí dámọ́tà àti ìgbà àmọ́tà tó ń sáfẹ́ máa yìí bá yáà dín nínú. gbogbo náà sọ yìí jàmáà ẹjẹ́ atọ́jú gbogbo àwọn tá a ti dáàbọ̀ lọ yìí ṣùgbọ́n torí pé ọjọ́ tó ti lọ ọjọ́ ti lọ táìmù tán fún mi gan-an tí ìgbà tí ìlò níbẹ̀ tí n ti ní ní òkú àgbẹ̀kùn ti bọ́jẹ́ ìdànù dúró báyìí ìbéèrè lè fẹ́ wà ẹ̀rí báyìí ẹyọkànlá sọ́ńbẹ̀ dáadáa ẹ̀mẹ́gbìnrin jẹ̀mọ́ náà ọlọ́run bá lékè lóòtú ọ̀rẹ́ nìkan wá ẹ̀kọ́ kan wá ṣe dáadáa á sì bá ibi tó ti lérè ẹjẹ́ ayàwọ̀ o àdìsí tí wàá fi kó lẹ́rì ṣe rí jẹ̀mọ́ àdìsí tí àbúzárì sọ àwọn àfáà náà tún wá kọrin irú rẹ̀ kan wọ́n ní àrú ní bàkílùn tọ́lá ọmúrùhù bìbókìlì ẹ fi hàn mí ẹjẹ́ pé ahun tó nílò jẹ́ ó máa tó jẹ́ kẹ́mi ògùn àrùlì bàbí ẹ fẹ́ nìkan hàn mí nínú ayé tá a wà lónìí pẹ́pẹ́ tó ní fún láhun ní òjòjì tó wà tó gbé lábẹ́ láhun ní òjòjì ìkú àkùbá ti kú wọ́n wá ní ẹwọ́ afẹ́ nìkan hàn mí sẹ́gbẹ̀ tó ní pé kì í sahun ó lawọ́ lójẹ́ mi ní òjẹ́ lójẹ́ bó kú lójẹ́ kẹ́mi òkú ẹ̀wù mú fúlàní ń ẹ̀wù mú fúlàní ń olówó tó ti dáadáa tó ní ìgbàdẹ̀ yóò jí ó jí jẹ̀mọ́ ẹja ti dáadáa kò tí ì ṣe tọ́nà ó dùn wa lẹ́sìn rẹ̀ kọ́lọ̀ kò fẹ́ nǹkan kan lẹ́sìn dáadáa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته